ètò ojúmọ́ ire náà la ṣe wà lérò pé ẹ̀ ń fi ọkàn bá a bá ètò yìí bọ̀ abala tá a wà báyìí ní abala ìjẹ́ ti gbọ́ àǹtí olófòfó. kí ló tó yìí ah, gbogbo ẹ̀rọ lólùfọ́ afárátá bẹ́ẹ̀ ni gẹ́gẹ́ bẹ́ẹ̀ gbọ́n mi ṣe sọ fún pé abala ìjẹ́ ti gbọ́ òun náà ní abala tá wà kí là ń ṣe ní abala ìjẹ́ ti gbọ́ ohun tó ń ṣẹlẹ̀ níbẹ̀ náà ni wípé bá a ṣe máa ń sọ ní gbogbo ìgbà lóòrèkóòrè ìfẹ́ tẹ́ ní sí wa nítòótọ́ ẹ fi hàn nítorí pé àwa nífẹ̀ẹ́ yín làwa ṣe ń sọ ọ́ la ṣe ń sọ lọ́rọ̀ à ń kọ́ bí orin à ń sọ bí òwe wípé ẹgbẹ́ polówó ọjà yìí wà ṣe rí gẹ́lẹ́ bá ṣe jókòó yìí bẹ́ẹ̀ gan-an ni gbogbo polówó ọjà yẹn á ṣe jókòó tiwa gbogbo tébù yàrá rẹ̀ ṣe kiri á kún fún polówó ọjà wọn á máa wò wípé ẹ̀ẹ́n ṣé pé company báyìí ló ṣe báyìí àwọn tó bá fẹ́ ta ni ó ṣe wọn á máa kàn sí àwọn tó bá fẹ́ ṣe lẹ́yọ náà ni wọ́n á máa kàn sí ẹ wò àbí kí lẹ rò Àtàbàtúbú. bó ṣe máa jẹ́ gangan ni gbogbo ìpolówó ni kẹ́ ẹ bá wa kó wa sórí ètò yìí pàápàá jùlọ ní abala ǹjẹ́ ẹ ti gbọ́ kí la fẹ́ kí àwọn èèyàn mọ̀ ni pé nípa ohun tẹ́ ń ṣe iléeṣẹ́ yín yẹn gangan àábà yín tẹ̀ sáfẹ́fẹ́ láyé abáre láyé abá máa gbogbo àyín jẹ àmọ́ ń tà ń sọ yìí kú o ń hmm. tà ń sọ yìí kú o hmm. ọ̀tọ̀ láyé ìwé ọ̀tọ̀ láyé hmm. ẹ̀bùn ohun tá ń fà lórí ètò tòní pàápàá jùlọ àwọn òbí tí ọ̀rọ̀ yìí bá wí àti ẹ̀yin ọ̀dọ́ tí ọ̀rọ̀ yìí bá wí tá a gbójúlé ẹ̀bùn ẹ̀bùn dá lóòótọ́ ó máa ń fi ìyàn hàn ọba ó máa ń fi ìyàn hàn ìjòyè ó máa ń fi ènìyàn hàn ọ̀tọ̀kùlú àmọ́ ó máa ń ní òdiwọ̀n láwọn ìpele kan nínú ìrìn àjò ayé ẹ̀dá tí èèyàn bá kàwé ó máa ń fúnyàn ní ipá ó máa ń fúnyàn ní ìyẹ́ hmm. láti bá ẹgbẹ́ pé èèyàn á lè sọ̀rọ̀ láwùjọ ẹ wo ọ̀tọ̀ ọ̀tọ̀ láyé ìwé. ọ̀tọ̀ láyé ẹ̀bùn lóòótọ́ ọ̀tọ̀ náà ni àyè ìwé. Mm. ẹ má èmi àwa fẹ́ lè sọ fún yín wípé ọ̀rọ̀ tí sísí mi kan sọ ẹ má tẹ́tí sí o ẹ mọ̀ pé àwa kàn ń ṣe gẹ́gẹ́ bí eré ìtàgé ní ṣókí fún yín kó bàa lè yé wa yékéyéké òun la ṣe máa ṣe kí ni la ṣe máa sáré ṣe fún yín pé ẹ yẹ ẹ tọ̀wọ̀ oyin mọmọ tojúmọ́ rẹ ni àmì mi àwa máa sọ fún yín lórí ètò lẹ́ni wípé hmm, gbogbo àwọn òbí pátá a bá láǹfààní láti rán ọmọ wa lọ sílé ìwé hmm. ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín mo rọ̀ yín mo dẹ̀ gbàládùra wípé Ọlọ́run á máa fún yín ní owó yìí á máa wọlé lọ́tún ìpolówó ọjà yín náà dẹ̀kẹ̀rẹ̀ ẹ gbé wá sódà owó a máa wọlé lọ́tún a máa wọlé lọ́sì Ọlọ́run á dẹ̀ fún yín lágbára láti rán gbogbo ọmọ ọmọ yín pátápátá gbogbo èso tọ́lọ̀ fún yín láti rán lọ sílé ìwé màá tún wọn máa sọ fún gbogbo àwọn ọ̀dọ́ náà pátápátá wípé hmm, ẹ̀yin tí wọ́n ti ní ẹ̀bùn tẹ́ wá fẹ́ máa ga pásóbì tí wọ́n ní kẹ́ ẹ nìṣó sọ àwọn kan tún wá wà àtàbàtúbú o wọ́n lòbí tó ṣetán láti rán wọn àmọ́ torí pọ́fẹ́ máa lọ studio ẹ̀bú ti wà ẹ ti ń gba tọ́rọ́ kọ́bọ̀ ọ̀hún ni kẹ́ lọ sí skul ẹ fi skul ẹ gbàbọ̀ mí lọ hmm. ìgbẹ̀yìn ni yóò lòkú àdá. àwọn àgbà tún máa ń wá sọ wípé wọ́n ní ogún ogún ọ̀la yín òun ni wọ́n fi lé yín lọ́wọ́ á hmm. bẹ́tà fẹ́ ṣe kí ni ẹ dì í mú tọ̀tọ̀ torí pé position kan máa wà lọ́la ẹ lè wá jí láàárọ̀ làkẹ́lẹ́ ìlú ẹ̀bùn ìmọ̀ hmm. kò sí nǹkan tó lè ṣẹlẹ̀ abẹ́ ní position kan lẹ́yìn náà fẹ́ gbé àwọn ẹ̀yìn náà fẹ́ dàbí àwọn aṣíwájú ìlú wa àwa ni kẹ̀kẹ́ mú sásíkèétì wà lába disabuke no yóò disabuke. láti disabuke wọn á máa dọ́gbọ́n sí. ẹ wá máa dọ́gbọ́n sí fún ìdí èyí gbogbo àwa tá a bá láǹfààní láti lọ sí school ẹ lọ ẹ̀yin tẹ́ bá tún wá rí olùrànlọ́wọ́ tó fẹ́ ràn yín tí wọ́n kọ́ bí pé à lágbájá o kíní àti ẹ̀bùn tó ń rí ìmọ̀rípò lẹ́bùn kí ló fẹ́ kí n ṣe ṣo fẹ́ kí n ra irinṣẹ́ fún ẹni àbí kí n rán ẹ lọ sí school tó bá jẹ́ pé mi lẹ́yìn ni ìwé yẹn ló ṣe kókó mi ò ní kẹ́ ẹ máàpù ní tírénì kan lẹ́gbẹ̀ẹ́ ẹni àmọ́ ìwé ó ṣe kókó ó ṣe pàtàkì ìwé yìí náà la máa dẹ̀ ṣe kí ni òun la máa fi di ọjọ́ ọ̀la wa mú hmm. kò jù bẹ́ẹ̀ náà lọ. Eh, àbúrò mi kí ló ṣẹlẹ̀ àbúrò ọmọ dáadáa mo fẹ́ kó ṣe nǹkan kan lójú gbogbo àwọn yìí lónìí ìka lábẹ́ ìbá nà sókè báyìí kò ṣe báyìí tí ẹ̀ sì ṣe ná. àbẹ́yìn ah, bá ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yín ó. sí kọ́kọ́ ṣe báyìí ná sọ pé èmi. èmi dárúkọ ara ẹ̀. olórí. olórí kíni. olórí kíni. a ní kó sọ nǹkan tí mo gbẹ sọ pé èmi. sọ pé èmi. olúwakẹ́mi yànda. olúwakẹ́mi yànda. àbúrò àtàbàtúbú. àbúrò àtàbàtúbú. mo ṣèlérí níwájú gbogbo ẹ̀yin èèyàn. mo ṣèlérí níwájú gbogbo ẹ̀yin èèyàn. mi ò ní máa yájú sí ẹ̀gbọ́n mi mọ́. ẹ. mi ò ní máa yájú sí ẹ̀gbọ́n mi mọ́. Ee? mi ò ní máa wọnu sí ẹ̀gbọ́n mi lára mọ́. ẹ. mi ò ní jẹ́ ká máa pariwo onú ilé yìí mọ́ ni tí mo sọ. ẹ̀gbọ́n mi ẹ fọ̀rọ̀ lẹ̀ tẹ́ bá ti sọ nǹkan tó mú kinní dání lè yọ ẹ kò ní sáriwo tẹ́ bá ti ṣe bó ṣe yẹ kẹ́ ariwo máa wà ó tọrọ mo sọ èmi ò ń parọ́ ọ bọ́rọ̀ wá ṣe ni mo ṣe máa sọ ẹ̀yin ni kẹ́ fúnra yín ní kinní ẹ̀yin ni kẹ́ yára yín kinní ẹ get mi ò fẹ́ máa la ẹ yára yín kinní tẹ́ bá ti fẹ́ wà la because ẹ mọ̀ awọ̀lú má tẹ̀ wọ́n ló ó mọ wọn bá ara ẹni ẹni kẹ mọ wọn bá ara yín so that ẹni kẹ wájú mi no that's the way it should be because ẹṣin wájú ìwà tẹ bá wù lèmi náà wù. yẹ ìwà yóò da lèmi náà ṣe ń ṣe bẹ ṣe ń ṣe yẹn àtàyìn náà bá wà oníkíní màá ṣe bí oníkíní. káàtẹ̀ ní pé ó kè wọ́n á pè wá fún ìpolówó ní ìsinmi pé àwọn ọ̀rá yè wá sí orí ètò wípé wọ́n pè àwọn méjì pé káwá cover káwá ya. a máa lọ yà ń bẹ̀ a máa ṣiṣẹ́ a máa fọ́ pa gbogbo ṣẹ́ títí rí o ṣẹ́ rí o ṣẹ́ gbọ́n lélẹ̀ àbá gbọ́ ṣàǹpẹ́ ẹ̀nà mi ṣe níbo ẹ̀nà ẹ̀nà obìnrin àtọ́ba tí wọ́n ẹ̀nà obìnrin ẹ̀nà obìnrin ṣàǹpẹ́ ẹ̀ṣẹ́ good example ṣé mo pẹ́ ẹ̀nà obìnrin mo ka ẹ̀ mo fẹ́ fún yín ojú ló ń tì mí. mọ wẹ̀ wá mú fún ni mọ wẹ̀ wá mú fún ni mú fún olóòṣà oko ni. Hmm, olóòṣà anugbo ni. jẹ́ ń sọ fún ẹ tó o bá jáwọ́ pẹ̀lú bó ṣe ṣe fún mi ọjọ́ kan máa fi pankẹ́rẹ́ náà lórí ètò. ẹ ń nà èmi. máa ń nà èmi ah, lẹ́yìn. àwọn fans mi máa nà yín eh! wọ́n máa nà yín. o tó ẹ ẹ ẹ fúnlẹ̀ o. wọ́n nà yín wọ́n náà èmi. wọ́n kàn jáde ní tẹ́lẹ̀ wọ́n kàn gba ojú yín dànù. èmi fún ẹ̀yin tẹ́fẹ́ gbé ìpolówó wá sórí ètò ah. tàbí ẹ fẹ́ bá iléeṣẹ́ Orísun da òwò pọ̀ nọ́mbà twenty two la wà ní Coca Street. yes. ní nọ́mbà twenty two yẹn tẹ́ bá ti wọlé síbẹ̀ gẹ́n tẹ́ wọlé sínú Coca Street nọ́mbà twenty two gẹ́gẹ́. apá báyìí. ẹ kàn wọlé kí wàá sọ pé ẹ ń béèrè Àtàbàtúbú ẹ má béèrè olórí o ó máa bú yín o ó máa bú yín o ẹ bí pẹ́ ẹ béèrè Àtàbàtúbú lẹ́rọ̀ ẹ dẹ̀ kó ìpolówó wá lẹ́rọ̀ àádẹ́ bá yín polówó ẹ̀ so gbogbo ẹ̀rọ lólùfẹ́ wa pátá ṣẹ́rí ọ̀rọ̀ ẹ̀gbọ́n mi ẹ̀kọ́ ara bá mi fi sínú envelope kẹsí ilẹ̀ síbẹ̀ kẹgbẹ́ sábẹ́ sí ti yín ṣẹ́rí nǹkan tí mo fẹ́ sọ fún yín òun náà ni wípé gbogbo ẹ̀yin sẹ́wọ̀n pé ẹ gbádùn iṣẹ́ wa pàápàá jùlọ ẹ̀yin tẹ́ ṣe lọ́sẹ̀ tó kọjá ẹ̀yin tẹ́ ti ṣe lóṣù tó kọjá ẹ wá fẹ́ wo àwọn iṣẹ́ wa lọ́lọ́kan òjọ̀kan àbí ẹ tún ní program kan tẹ́ rí lórí Orísun tẹ́ wàá mọ bẹ́ẹ̀ ṣe fẹ́ lọ wò ó tẹ́ tún fẹ́ tún wò lórí wẹ́bsáìtì wa www.orisun.tv ni Then lórí Facebook wa àti YouTube Orísun TV ni lórí Instagram àti Twitter is at Orísun TV tẹ́ bá tún wà wò wípé à ah, ọmọ jọmọ lọ ọmọ nọmọ pa ọmọ tẹ́ pé à ah, tẹ́lẹ̀ ò bá ṣe first born wá ṣe last born wá yìí o ọmọ tẹ́ love jù sẹ́wọ́n òpẹ́ fẹ́ kàn sí mi olú ọmọ à ah, ẹ lè sí mi lórí Facebook mi olórí Olúwakẹ́mi Ìyàndá lórí Facebook lórí Instagram is at olórí Olúwakẹ́mi lórí Instagram nọ́mbà mi mi nípe mọ́ ẹ jẹ́ kí n sùn màmá sùn ọ̀ ní jẹ́ kí n sùn ẹ pè mí Àtàbàtúbú sórí zero eight zero six seven two zero three nine three seven zero eight zero ẹ tí kìsìmù tẹ má béèrè zero eight zero six seven two zero three nine three seven tàbí kẹ ẹ tẹ̀lé mi lórí Instagram at Àtàbàtúbú àti àbíà two egi u b u mo wà lórí Facebook ẹ sẹ́ndì mẹ́sẹ̀gì sí mi bẹ́ẹ̀ màá kà mo wà lórí péèjì mi Facebook page Ọláyímiká. kí ló abẹ́rẹ́ orin gẹ́gẹ́ fi bá mi sọ̀rọ̀ ṣé ẹ rí ọmọ yìí tẹ́ ẹ bá pè wá papọ̀ kó má lọ dójú tì mí ń pa ti yín àbí ibi tẹ́ bá ń ká wá kọ́fà o ẹ tètè wọ́ ọ̀nù ẹ̀ tó bá dẹ̀ ń ṣe é lọ báyìí next week màá lù màá nà kò jù bẹ́ẹ̀ lọ. a ní rí jù báyìí lọ gbogbo ẹ̀rọ lólùfẹ́ wa pátápátá òun ní ká jẹ ọpẹ́ lẹ́nu àmọ́ you know you get títọ́ fún iná ní nǹkan bẹ̀ ẹ get tó bá tún di lọ́sẹ̀ tó ń bọ̀ lágbára Ọlọ́run èmi nìkan náà lè máa rí tábìlì pàdé lọ́sẹ̀ tó bọ̀ lágbára ọlọ́run torí ọlọ́run tẹ́ bá ti ń béèrè ọmọ ọmọ bíi tèmi kẹ́ máa béèrè má béèrè ọmọ bíi tiẹ̀. ọmọ tó láàánú bíi tèmi ni kẹ́ béèrè mo lọ́ọ̀fù yín wàhálà yín pọ̀ máa fi bàtà gbá yín lẹ́nu.